aládìsá ló ní kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ ẹ ọmọ aládìkún ló ní kí gbogbo yín o n ó sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan akúlédè akú àmójúbọ akú ara yá ṣẹ́jàmọ́lá ah, ìfẹ́ yìí pọ̀ ẹ̀yin ìyá Sunday Igboho ah, ah. ẹ̀yin ìyá ọmọ aládìkún ìfẹ́ yìí pọ̀ àdìsá ni a kí yín ó ní àṣẹ yín ní máa wọlẹ̀ ó ní àṣẹ yín ní máa rọra ó ní àṣẹ yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní kẹ́ ẹ bomi sára kẹ́ ẹ jàmọ̀là ẹ lọ fọkàn balẹ̀ ọmọ aládìkún àdìsá ah, káàbọ̀ káàbọ̀ ẹ́. Eh? káàbọ̀ káàbọ̀ àdìsá ọmọ abílẹ̀ sọ̀rọ̀ ọmọ abílẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu káàbọ̀ o kì í ṣẹ̀yìn abẹ́òkúta nìkan lẹ̀ ń bálẹ̀ sọ̀rọ̀ hmm. ọmọ orúmọlẹ̀ ni gbogbo wa ah! ẹ jọ o èwo nínú yín ló tọ̀ ọ́ lé mọ́jú o <laughs> ẹni tó bá sùn tó bá tọ̀ ọ́ lé kó jẹ́wọ́ fún wa ní comment section akọ ara ya akọ àmójúbà ah ah mm. Àdìsá Ọmọládìkún Ìgbòho Òòṣà ó wá lóòótọ́ ó wá sí ọ̀dọ̀ ọba Benjamin Onítẹ̀ẹ́ of Ìmẹ̀kọ Àfọ́n ní ìlú Ìmẹ̀kọ Ògùn state tẹ́ẹ̀bà wa mọ̀ dì tó lè Sunday Adéyẹmọ Ìgbòho ṣe wá ìdí méjì ni wọ́n láwọn wá dúpẹ́ fún àdúrótì àti iṣẹ́ takuntakun tí ọba yìí ṣe ọba benjamin onímẹ̀kọ of mẹ̀kọland kábíyèsí o àríṣe láríkà àríkà gan-an bàbá ìrègùn ni wọ́n nígbà táwọn wà ànulé iṣẹ́ tí kábíyèsí ṣe ìgbà táwọn kó tó mú àwọn náà iṣẹ́ tí kábíyèsí ṣe tó dúró pé ọmọ wa lélẹ́ yìí o ó gbẹ̀lẹ́ máa gbọ́ lẹ́nu olóyè báwo lẹ ṣe ń fi báyìí bí ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀kọ́ bí ṣe ń fi sí comment section fún mi are you happy ṣé inú yín dùn Eh, ọlọ́run tó dùn wá nínú kò ní fàdísá bà wá nínú jẹ́ kò wá ní fi àwa náà balẹ̀ yorùbá nínú jẹ́ kò wá ní fi wá bara wa nínú jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ọmọ aláàjì kún ó ṣá sọ̀rọ̀ sókè bàbá mi. Ọ̀ṣà tẹ̀wé. Ẹ̀jẹ̀ bàbá lẹ́kìtì. bàbá àtọ́ wọlé gbà yẹn o. These are the answers. Olá, ভাই League of 2024. at um, government, Imekwa, Imekwa government. Nigeria. Uh, yeah, in Nigeria. Ẹ̀gbọ́n. Kí ni wọ́n bọ̀ máa dà? Wọ́n ẹkùn bàbá dábẹ ẹkùn ọkọ fúlàní mi ok yára kábíyèsí wọn bá mọ àbí tó ti sọ̀rọ̀ nínú mọ àbí tó ti sọ̀rọ̀ nínú. sọ́mọ sáriwo ẹjọ́. tóró àwọn bàbá wa yìí nígbà tó yẹ kí wọ́n dúró kí ìfẹ́ ká borúkọ wọn jẹ́ ẹjọ́ ẹjọ́ mo fọlọ́ bẹ̀ wá owó tá a gbé dání àṣẹ ọlọ́run ti bọ̀ ọ́ ọ̀dẹ̀ ti di múṣẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ̀rọ̀ wípé bóyá Sunday Igboho àwọn olóṣèlú kan ti gbowó fún wọn fi pa lẹ́nu mọ́ ni tí n bá gba owó lọ́wọ́ olóṣèlú ọlọ́run orí mi wípé kí n má ṣe Yorùbá ní sàmọ́ ìwọ ọlọ́run kò pa mí lójú. ọlọ́run ní ìbá sọ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìbá gba owó kankan lọ́wọ́ olóṣèlú kankan pé kí n mọ̀ sí yorùbá ní sàmà tó jẹ́ ọlọ́run fúnra ẹ̀ ló tì mí jáde lórí ọ̀rọ̀ yorùbá ní sẹ́kẹ̀sẹ̀ nìkan ọlọ́run gba yorùbá ní sàmà fún mi ní. ayé tí ẹ fi ẹnu yín sọ bàjẹ́ pé ó ti gbowó ni òjì ó sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ọlọ́run ojú ayé yín máa jàjà yìí. ogun tí ó sọ̀rọ̀ ogun tá a kojú lórí ọ̀rọ̀ nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe rọmọdé àwọn àwọn tí ò tí ó tó tiẹ̀ lágbára jù wá lọ tó fẹ́ gba orílẹ̀-èdè wọ́n ti ń fà tipẹ́ ẹ̀mí ti sún bẹ̀rẹ̀ pẹ́pẹ́ wọ́n ti ẹ̀ tí ì débi táwa dé yìí gan so ẹ jẹ́ ká wọ́n kọ́ balẹ̀ ẹjẹ ká fọkàn balẹ̀ ẹjẹ ká fọkàn balẹ̀ kí aso sọ̀kú yá mi àwọn kan tí orí wọn ò pé dáadáa wọ́n ní ẹ kò lè wá àwọn kan ní ẹ wọ́n fún láyè pé mo lọ́jọ́ mẹ́rin sẹ́ni pé wọ́n ní làákà yìí ọlọ́run ọba tó ní mí òun ló fún mi ní amnesty láti wá sọ̀kú yá mi kì í ṣe ìpéjọba nàìjíríà kankan mọ̀ sí ọlọ́run tó ní mí ló mọ̀ sí mo dẹ̀ wá sọ̀kú yá mi mo dẹ̀ wá lẹ́jọ́ mẹ́ta yìí mo rí pé àwọn fúlàní pààyàn nílùú bàbá mi nípò tí ọ̀dọ̀ yẹn kú níbẹ̀ ṣé wọ́n ti bọ̀ mí lára nìyẹn mo wá ní kí wọ́n kúrò níbẹ̀ àwọn kan wá ń sọ pé ó tó bẹ́ẹ̀ ọlọ́run tó ní mímọ̀ pé tí bá ṣàdéhùn mẹ́ta ó kéré pé máa mú méjì sẹ́. báyìí ta tẹ̀ ló máa ṣe. òyì sọ fún gbogbo ẹ̀wọ̀n Yorùbá pé ẹ múra dáadáa. ẹ ṣe kí ni mo pè é. ẹ mọ̀ dín kẹ́ni kankan dẹ́rù bà wá. ọ̀gá sọ pé Yorùbá ní sẹ́tù Yorùbá ní sẹ́wọ̀n lè kú torí pé a máa gbà. ẹ ṣe pé ọ̀gẹ̀rẹ̀ ohun tó ń jẹ náà wá ń bẹ̀. àwọn tó ń sọ bẹ́ẹ̀ sàn lówó lọ́wọ́ tèmi gan. àwọn tó sọ pé níbi tọ́lọ́run dé gbà fún mi dé tọ́lọ́run gbà fún mi dáadáa dé gbogbo èèyàn lórí kì í ṣe bọ́lọ́run pa orí yẹn ọ̀pá rẹ̀ yẹn ó fi hàn ayé pé mo dá àwọn èèyàn lọ́la ẹ́ so kí la wá ń sọ̀rọ̀ bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀gan ni májàsọlá. yorùbá lè sọ táwọn àgbẹ̀ lọ́wọ́. lọ́gbọ̀n ìgbà lọ́gbọ̀n ìgbà. ọmọ òun lérò lẹ́yìn mo lọ́mọ. àbíyọ̀ ọ̀sán títí kò ní ọ̀sán wa sọ yá. ìgbòho ìgbà tó yẹ Ìyàwó ọ̀dọ́ mi. Ìyàwó ọ̀dọ́ mi. Ó ń pọ̀ ìyá ọmọ náà tí ó jọ ṣe. bẹ́ẹ̀ ni èmi twenty twenty five. Ẹ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ ìyá mú àyà ọmọ tá ń jà fún wá ọdún ti rí báyìí wọ́n yẹ ká àwa lọ́lọ́pẹ́ ká máa dúpẹ́ wọ́n dẹ̀ fi ń darí lórí àwọn bàbá wa ń sùn sẹ́nu yé wọn.

no go back. sí wà lórí lónìí ìyẹn bàbá yín ní ọ̀nà ẹ̀fọ́ ṣe ọ̀nà ẹ̀fọ́ ṣe ọ̀nà ẹ̀fọ́ fún ṣe gbogbo òòṣà orílẹ̀ èdè Yorùbá ẹ̀fọ́ ṣe ẹ̀fọ́ lẹ́yìn abẹ́sí ọba màjà. Hmm.

akú oríire o akú oríire o akú oríire o hmm. àdúrà kan lé aládùúgbò. àdìsára rí tà ń hmm. yẹ. Wípé ẹ ti wá mú ọwọ́ iṣẹ́ tó ń ṣe ẹ̀kọ́ ó wà lára àwọn tó kọ́kọ́ mọ ìlú èkó kí ló ṣe bàbá ní fi kú wọn lè wá lọ́wọ́ nínú akúníṣe ṣiṣẹ́ ẹ̀bá ní ọmọ rẹ̀ àwa ọmọ wa ọmọ wa ó kú oríire. Hmm, wá ṣe ohun nìkan kò wà láàpò ìrè wọ́n tí gbogbo Yorùbá bá tẹ́lẹ̀ bá wà ní ìgbèkùn gbogbo aláwa ní ìgbèkùn bàbá ń mọ̀ra wa yìí ẹ ṣe gan bàbá ní kékeré gan ní Thank you ẹkú ìrè ni wọ́n ní kàlá ọ̀fẹ́ ni kò tó ojoojúmọ́ la ó máa dúpẹ́ ọpẹ́ máa kò ìtó ojoojúmọ́ la ó máa yọ̀. máa wo ni ẹ ṣe kábíyèsí nwunye gbọdọ̀ máa rí lórí tọ́kọ̀ àbúrò náà ẹ̀gbọ́n náà ọmọ náà bàbá náà tó àti mú ọ̀nà ìkọ̀ọ́nùsọ̀ ìsìlákẹ́ni ọwọ́ ìṣẹ́ iṣẹ́ àti gbogbo wa náà o. dáadáa wà ẹ́ dáa nígbà tí ní ìyá mi ọ̀sẹ̀ owó ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ìjà ìlú ní gbéjà ìlú nkọ̀fẹ́ ọ̀pọ̀ Yorùbá bọ́bọ́ sórí ẹ̀ ìjà ìlú ń náà ọlọ́run sì ṣe olóko gbé wa adúpẹ́ lọ́wọ́ yìí kábíyèsí gbogbo àwọn tẹ̀yìn ó sì lé ní ìjẹ́ lè ṣe ìyá àlè báyìí ọjọ́ ikú ẹ̀kẹ́ Bádẹ́gi Ewo tú. Mm. Ká máa kò sẹ́gi lẹ́yìn ọgbà. Ọgbà ilé ẹ̀kọ́

àrírọrùn níbi nílẹ̀ Yorùbá ọ̀ká gbèsè kọ́ndíṣọ̀n bá lọ́mọ kábíyèsí o. oṣù wálé àwọn aṣọ funfun. tí ìsòrí ẹ̀kọ́ ẹni ó múre la ń ṣoore fún níbẹ̀bí ó àṣẹ ẹ̀kọ́ rèé là ń ṣé mi ti yín náà dùn. mo kí ìyá ìlú mo kí àwọn olóyè ìkẹ́jì wúlà ọba màjà hmm. ọba màjà ó sì wá ní orúkọ gbogbo ọba. ó ṣá popular jingo. wọn ò fẹ́ kí ìran yorùbá kó tán kù wọ́n fẹ́ kí ìran yorùbá kó sì wà kó sì wà nípò ẹ̀ àwọn tí wọ́n ṣetán láti fi ara wọn sílẹ̀ fún ìlera ìlọ́run lágbára ọlọ́run ní ìbílẹ̀ lẹ́yìn agbára tí wọ́n máa pa agbára ni. lórí ilẹ̀ bàbá wa. àti ilẹ̀ ilẹ̀ ìgbèrè ilẹ̀ lórí o lágbára ọlọ́run ìbílẹ̀ ìgbó wa lọ a máa fi gbogbo àwọn tí ó ti wà ṣáájú yìí wọ́n jẹ́ òòṣà ọmọ àti ilé ìwé. àṣẹ. ẹ eh, ní ṣíṣe. àṣẹ. ẹ eh, ó lè fẹ́ máa eh. ṣe báyìí ṣe báyìí ṣùgbọ́n kò sí nǹkan tó ń dà náà ó kọ́kọ́ máa le lágbára ọlọ́run ìpè orí yẹn ọlọ́run máa mú wa tó ìṣe ẹ torúkọ gbogbo inú wájú láti rí ní ìlú rẹ̀ nípa a ò gbọ́pẹ́ bọ̀ ni káà pé agbọ́pẹ́ bọ̀ ni gbogbo lágbàá tí gbọ́pẹ́ bọ̀ làwọn èrò sí ra bọ̀ lórí ọkọ̀ yìí.

ọlọ́run tó ti síwájú ní ìpè àṣẹ gbogbo pé eh. èyí tí ò ṣeé ṣe ó ti ṣeé ṣe lénìí. àwọn tó ní ìlú ẹ máa lọ láyé máa bọ̀ láyé gbogbo wa àwọn lóye ti kábíyèsí àti gbogbo ọmọ ìpínlẹ̀ kéka kábíyèsí kábíyèsí ìyá ìlú. ìyá ìlú máa dúró bọ́ọ̀rù rẹ̀ ìrètí rẹ̀. ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run tó ní káwà bílíọ̀nù ọlọ́run tó ti sọ pé ṣé ọmọ wa Sunday Ìgbòho ó ṣàṣà pé kó wà láyé kó wà láyé kó tún wà láyé ó wà láàyè ó wà láàyè is living ó tún wà láàyè torí àyè ló wà báyìí. láyè rere. ní àyè rere. so olúwa ṣe o kábíyèsí lágbára ọlọ́run lágbára òdùà lágbára alálẹ̀ mẹ́kọ lágbára aládẹ́tù onípẹ́pẹ́ onípẹ́pẹ́. Ìyábọ̀ kọlọ̀ akábá ìdènà àìtàn ńlá agbára odò ọ̀gbun odò òsù aró ilé àbọ̀ àbà ọ̀bẹ ẹjọ́ lóyìnwó lóyìnwẹ̀ dúró fún bẹ̀rẹ̀ fún àti ọlọ́mùdò gbogbo yìí wà ní agbègbè òwe lágbára láyẹ lágbára bàbá yàtí ọlọ́gbàjá òkè à ẹja kan sáńkótó mi tí kò ní kú lílè wẹrẹ. àṣẹ àṣẹ àṣẹ bọ̀tà àrẹ gbogbo ẹni ní torí bí kò ṣẹ́gun gbogbo ẹni là ṣẹ́gun ọ̀rẹ́ ìyàkẹ́ pọ̀ àmọ́ ọlọ́run bá mi pọ̀ gẹ́gẹ́ pa ọmọ ìníbí láìpẹ́.

kíní kan wá dùn mí òjijì yóò dé ọmọ ṣe obìnrin bẹ́ẹ̀mú pọ̀jù òtútù kùtù àwọn àdìyẹ obìnrin ò dàlísì ẹ̀yin ọ̀dọ́ ẹni iṣẹ́ ìkò lóbìnrin ọpẹ́ ọpẹ́ ọpẹ́ ni ọmọ wa ọwọ́ adúpẹ́ lẹ́nìí gbogbo wa náà á sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́rọ́ náà wà túbọ̀ sí gbogbo bí tá a fẹ́ dé ọ̀nà àbáṣe bá a ṣe fẹ́ bẹ́ẹ̀ ló máa rí lágbára ọlọ́run kò kò ní jìnnà yorùbá ṣẹ́gun bí sán atẹ́kùn fẹ́ ìjìyà òkè wa lọ èmo ìrora àdúpẹ́ ó yẹ ká dúpẹ́ àlàáfíà kábíyèsí lágbára ọlọ́run lágbára ọlọ́run ọkọ̀ ọba òní ṣàlẹ́sẹ̀ gbà tó bá yá yín tẹ́ fi iṣẹ́ sílẹ̀ ẹ máa fi ilẹ̀ pẹ̀lú rọrùn ẹ sì kéré iṣẹ́ yín lọ ẹ kéré àwọn ọmọ yín àtàlà bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀ ọmọlẹ́yìn wa o gbogbo ẹni ìyá àwọn àbí lónìí rẹ ta fún o àdélé ìjẹrí lápá lọ kábíyèsí onílẹ̀ àdìmúlà kú ètò ọlọ́run ẹ̀dá ẹ̀sìn ẹ̀dá ẹ̀dá arúgbó oníwẹ̀ o tí kò sì ní sàárẹ̀ gbogbo yẹn kà sàárẹ̀ o lélẹ̀ jẹ́ o ẹ̀yin obìnrin ni yàtẹ̀lé wẹ́ dá fún yìí o láti fún ilé ẹ̀kọ́ ẹ̀kẹ́ kára yìí ẹ̀kẹ́ fọmú bí ẹ̀kọ́ kọ̀ọ̀kan jẹ́ o tó kábíyèsí o. ẹsẹ̀ lúkò kìí tán ẹ̀yin lọ́ọ́ ní bàtà òkìtàn. Hey! àṣẹ àti gbogbo wa náà àṣẹ àṣẹ ọba ayálé borí kí wọ́n àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹyẹ ẹlẹyẹ lóru ìmẹ̀ẹ́dẹ́gbẹ́ ọba ayálé borí. àṣẹ ẹyẹ dídájí ọ̀rọ̀ ẹ dẹ yẹ ọ̀rọ̀ ẹ dẹ yíyálẹ̀ta ọ̀rọ̀ ẹ dẹ láàárọ̀ kùtù ọ̀rọ̀ ẹ afẹ́fẹ́ àyíwá ẹgbẹ́ ẹ̀yẹ ní ṣọ̀kan náà ìgbẹ́lẹ́ gbẹ́lẹ́ ẹ̀bùn ẹ̀jẹ̀ sí ní ayé kìkínú ẹ̀yìn ní pàṣẹ ara ìran òkè ní pàṣẹ ilẹ̀ ìran ọ̀run báyìí ní ilé ayé ẹ o ọlọ́run ẹ̀yọ́nú ọrùn ọba àrùn ẹ̀kọ́ ẹ̀jẹ̀ gbẹ́lẹ́ láti ọ̀dà tẹ̀lẹ̀sẹ̀ ẹ̀yọ́nú ọba àrùn máa jẹ́ fún ẹwọ ẹwọ ẹwà ẹwà èdè ẹwọ èdè wa bó ti fáìn ẹ múf ara yóò ṣe. máa ń já òòṣà. bọ́ọ̀dúró ṣe é bẹ́ẹ̀ni kábíyèsí. ọbẹ̀ rí òun pẹ̀lú ọba wà láṣẹ wà òyì ẹbí ọgbọ́n ti gbọ́ onímọ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lọ́rọ̀ fírọ̀ ọmọ èyí ẹbí ìlàjà ẹ̀ lọ́lẹ̀ hálẹ̀ o. Má sì nù. àdìmúlà àdìmúlà hmm. onímẹ̀kọ́ ni òfin ilẹ̀ mẹ́kọ́ tó dé tètè alẹ́ ẹ̀ báńgò báńgò ránkì wọn bí kọ́sítọ́ọ̀mù ibẹ̀ ní ndc hmm. bí abikisha àwọn eh, ní nọ́mbà tó àjẹ nọ́mbà tẹ̀lé ẹ̀yọ́ nílé ọba màjà ìwọ̀n ẹ̀ ń pè ní inspector general police Nigeria retired the most senior officer. Mm -hmm he retired about two years ago. Hmm. so I ẹ gẹ́tì so àwọn ẹ̀yà àwọn ọmọ mi kọ́ àwọn nìyẹn I tá a wà yìí alákètù nípasẹ̀ nígbà àtijọ́ òun ló lórí gbogbo wa ìtẹ́ tí mo jókòó lóṣù kejì nílẹ̀ gbogbo kejì hmm. ìjókòó tí mo ń jókòó yìí hmm. representation èyí tí mo sọ yìí tó a jẹ́ pé nàìjíríà lálákè tó wà ẹnu mi ò dáa ṣùgbọ́n èyí tí mo ń sọ yìí mo ń fojú alákè tó sọ ọ́ ni. ẹ ṣe kábíyèsí. kábíyèsí bí wọ́n bá sọ ọba aládé aládé nílẹ̀ yorùbá àkọ́bí Oòduà ni ìgbẹ̀yìn Oòduà ni gbogbo alamọ̀ ẹ̀ka aláàfin ọ̀yọ́ ni àtìgbẹ̀yìn ọ̀kan bíi olóògùn sọ pé òun làkọ́bí alákẹ́kọ̀ọ́ sọ pé òun làkọ́bí ìyẹn ò yé mi ṣùgbọ́n ọba tó dogun adé nú ọmọ Oòduà alákẹ́tù ló dogun adé. kábíyèsí o. ẹyin tí aláàbí ti bẹ́ẹ̀ náà aládé nígbà Ọbadéyẹmí wà láyé ẹ o ilẹ̀ aláàfin jogún ṣùgbọ́n adé òun fi sọ fáwọn Ọ̀yọ́mèsì pé ẹ fẹ́ lọ wí tẹ̀sí kọ́rọ́lẹ́sì alákẹ́tù ni ṣe péjú wá rìn gùn. ọgbà adé lalákè tu ẹnìkan yìí ládé àfẹnẹ dádé fún so ibi tá a wà yìí ibi tó ń jẹ́ mẹ́tọ̀ yìí ibi kẹtù kọ́kọ́ dé sí mi ẹran ètùtù tí wọ́n ní wọ́n rí fi ṣe ètùtù tí wọ́n rí ń bí ni wọ́n ṣì fún mi bẹ́ẹ̀ ni ọmọ tó yá abílẹ̀ máa jọ àwa ọmọ ìyá ibi ń jẹ́ mẹ́kọ́ lónìí hmm. torí ẹ̀ ní bálákẹ́tù á bá jọba alákẹ́tù tó ẹnu bàbá mi aláṣẹ mo fi ń sọ nǹkan ẹ màá fẹ́ kẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ bàbá wa lágbèjì kábíyèsí ọ̀rọ̀ ìgbà tí a bàbá wá nílẹ̀ kan kábíyèsí tí ìgbà tá a wá ṣe rálì bí báyìí àwọn kan wọ́n gbógun tì lókè náà ẹ bá wa kí kábíyèsí wà yìí orí yín ò ni. àfi bá a bá ṣe débẹ̀ tó gbógun tì tó ọ̀la tó ṣe gbogbo àwọn èèyàn ẹ̀ tó jẹ́wọ́ sí wa a lọ lára wọ́n sọ fún wa ní pé ẹ má gba abẹ́ ẹjọ́ mi ní kíni ibẹ̀ náà gbàgbọ́ sí tó ṣàwọn ọmọdé so lọ́rọ̀ kan ababẹ̀ ó sì kó gbogbo àwọn ọ́fíìsì kó kó sọ̀rọ̀ dìbò ṣùgbọ́n ó gbà wípé ọmọ Ìgbòho ni gbogbo yín ó gbà wípé gbogbo yín pápátá lè nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa ó bá wa jà àwa náà dojúkọ wọ́n sá fún wa o ọmọ kékeré òun ló sọ fún etí ẹgbẹ́ bàbá gbogbo kan tó wà lára yín ó ti gbé láti nígbà tó tó tó kó mi wá ní pápá kò ní tàn wọn kọlù wa náà kọlù lọ àpàdà lọdẹ bàbá wa onímọ̀gbọ́n tó wọn wá wá tẹ̀lé wọn wá wọ́n níbẹ̀ ni ó fẹ́ lò tó wákàtí méjì lórí ìjọba yẹn kábíyèsí wa sọ fún pé ó ní gbogbo fọ́tò tó wà ní ọ́fíìsì ẹ̀kọ́ ó lóun fẹ́ rí. ẹtúnṣe kábíyèsí. kábíyèsí o. ẹsẹ̀ kábíyèsí ní àyè kábíyèsí. èèyàn ti dé ebi ti fẹ́ fojú anybody nǹkan tí mo fẹ́ sọ fún wa ni pé èèyàn ọlọ́run máa ń dá wa yìí ní gẹ́gẹ́ bí olóyè Ìgbòho ṣe sọ pé nǹkan tó wù ú tó wù ú lórí ọ̀rọ̀ ibi ìyàn nọ́mbà one alájà kan ìyàwó ọlọ́pàá ìyàwó ACP ìyàwó túnjí ìyàwó ọlátúnjí àdìsá ọmọ wa lọlátúnjí ọmọ ọdún yìí àdìsá ìyàwó ẹ ni wọ́n pa ní ibú ọ̀rá yẹn ìyàwó alájà lára àwọn ìjà tí bàbá yìí wà mo dé lọ́dọ̀ ọlátúnjí àdìsá nígbà tó wá sí mẹ́kọ́ tí wọ́n mú wá sí mẹ́kọ́ lẹ́yìn ìgbà tí wọ́n á sin ìyàwó ẹ̀yìn mo débẹ̀ báyìí mo ń wòye pé kó lọkùnrin fẹ́ bẹ̀rẹ̀ máa mójútó àwọn ọmọ ìní travel yẹn kó ló ti fẹ́ bẹ̀rẹ̀ gbogbo ìgbà yẹn gbogbo ìgbà yẹn ni gbogbo àwọn nǹkan tí ìbèrè ń sọ yẹn kò yẹ kí irú eléyìí máa ṣẹlẹ̀ nílẹ̀ wa ní ti olóúnjẹ dé nǹkan tá à ń wí tá à ń sọ òun lè lórí social media à ń rí kinní kan ń wípé epo tá a fi ń ṣe owó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti gbà fógun ọdún àti lówó fi ṣe ìjọba náà nǹkan oúnjẹ tó yẹ ká máa jẹ ìgbò a rí ọ̀pọ̀lọpọ̀ wípé iṣẹ́ tó yẹ káwọn àgbàlẹ̀ yorùbá ṣe òun ni ọlọ́run ń lò ó lò mí fún mo ní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ mo kì í bàbá wa ọmọ wa hmm. tó wà ní ipò ààrẹ báyìí. olóúnjẹ òfò mẹ́wàá. gbogbo nǹkan ń sọ olóúnjẹ ìyá. nǹkan tí Mm. àti jẹun sí àṣẹ àṣẹ àti jẹun gẹ́gẹ́ sọ pé àṣẹ ebi ẹ má pa àwọn àgbẹ̀ àwọn àgbẹ̀ ti sáko ní tẹ àti dá wọn padà ń sìn mm. ọgbọgbọn ló dà ọgbọgbọn ló dà ọgbọgbọn ló dà èyàn lè ní fi ń sọ fún ìjọba ilé jíjẹ abáyé ìjọba àpapọ̀ tó ń ṣiṣẹ́ ètò minister of federal minister of agriculture kí wọ́n wá gba ilẹ̀ kí wọ́n á gba ilẹ̀ díẹ̀ fún ìkà ní rural local government kankan kí wọ́n fi ṣe food production and agro center kó tó lọ́dún méjì ọdún mẹ́ta àbọ̀ ìyàn ti dé sẹ́yìn pé sọ nínú ẹ̀fẹ́ pé ìyàn dé ìyàn dé ìyàn dé ó dé ìmọ̀ ẹ̀kọ́ tá a pè láàárọ̀ kó táwọn èèyàn ń ta bẹ́ẹ̀ fúta wá tí wọ́n bá ti jẹ àmàlà àmàlà ayọ̀ wọn ló ń jẹ́ pọ̀ níbi yẹn àmàlà èlò àmàlà àmàlà five naira àmàlà n sin àmàlà fifty naira nílẹ̀ tó mọ̀ two hundred two hundred yẹn kẹ́ tó mọ̀ ìpè ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ márùn-ún ẹ̀ bàtà òun. ẹ̀ ìsúná ó ṣe dàní gbogbo kìíní òun ni mo wá ń gbogbo àwa ọmọ káàrọ̀ òbí ní agbára ọlọ́run lágbára ilé ìdùnnú ara ilé wa ò ní ṣubú o a ò ní ṣubú lójú ààrẹ mi agbára ilé ìgbìmọ̀ rẹ̀ mò ń lọ wá bí a mi ò bẹ lọ́run kára ilé mi ṣubú àmọ́ tó bá jẹ́ pé àwọn kan bá wà wọ́n fẹ́ ti ara ilé mi ṣubú tó bá wẹ̀yìn kò ní rí kó jẹ́ mi máa kó lẹ́sẹ̀ kò ní rí kó mi máa kó lẹ́sẹ̀ ìyẹn ló ń dífá fún ìjọba tó wà lóhùn tó bá wẹ̀yìn kó má jà wà láàkú lẹ́sẹ̀ nígbà kan àwọn tí kò lè yà jẹ bí hmm. ẹ̀mí ọlọ́run ṣe máa ń kọ sí mi ìgbà kan hmm. tèmi náà mọ̀ ẹ́ pé kò dájú mò ń mú kúkú wáyé wọ́n á lọ tẹ́lẹ̀ kábíyèsí náà dúró tán wọ́n á ah, ọlọ́run tó ti ṣe àìdá àti ìwà ìṣe máa ẹ̀mí yẹn wá ní sí mi pé ní ọlọ́run ẹ má pọ̀ mí sílẹ̀ ẹ̀mí yẹn wá sọ fún mi pé ṣé hmm. àwọn bá wọṣọ ọmọ tó tún ṣe tó sọ sókè lè sọ sẹ́yìn ó fẹ́ jáde ọmọ yẹn bá yàgbẹ́ tàbí tó tọ̀ sára tàbí tó bì ṣé ìyá ọmọ yẹn á gbé ọmọ yẹn sọ̀rọ̀ hmm. àbí hmm. abiyamọ ti ṣe bẹ́ẹ̀ a tún mú ọmọ yẹn a tún ṣe a wẹ̀ fún a tún sọ sẹ́yìn àwọn ọmọ kóòtù ojú ìwé ẹ ká ṣiṣẹ́ àbíyá tí kò sí nǹkan tó kò ṣẹlẹ̀ látọwọ́ ọmọ ẹ̀ ká jẹ́ kí ni ká gbé ọmọ yẹn sọ àtúnṣe ẹ jẹ́ ká gbàgbé àmọ́ mo sọ nǹkan lẹ́yìn. wòlíì gbò wòlíì rẹ o. ọmọ ẹnìkan ni bàbá ẹnìkan ni ẹbí hmm. ẹnìkan ni àbúrò ẹnìkan ni alágbẹ́kẹ̀lé ẹnìkan ni kì í ṣe ẹ̀mí kú ló ń bà mí bíi pé àwọn tí kú mi lè fìyà jẹ hmm. hmm. ẹ̀gẹ́tì ẹ̀rù tó ń bà mí nìyí torí ẹ̀ tó ní pé ẹ̀yin ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ hmm. wà ní tí ìkòkò bá bí ìkòkò bá ṣe gbé ìkòkò hmm. kalẹ̀ àákòkò yàbá kalẹ̀ bá mi a máa jẹ kó bẹ a máa jẹ kó ṣe kí ni kó bẹ a máa jẹ kó bẹ ká má jẹ́ kó rí bẹ́ẹ̀ ìgbò olóde kò síjà ìgbò olóde kò síta àwọn míì tó ti níra wọn lọ́kàn tí kò bá lọ sí nǹkan tó bá kú nílẹ̀ àti pé wọ́n ṣe rọ àwọn ìbámu fẹ́ wọlé lẹ́kọ̀ọ́ jẹ́ kí n wọlé àìdásí bẹ̀rẹ̀ nìyẹn ta ni kí ló bá dà ìṣòro ìlú wa ẹ má jẹ́ ká bà orúkọ rere tọ́lọ̀ ti fún mi ah. yìí jẹ́ ẹjọ́ ẹ torí ọlọ́run má jẹ́ ká bà á ohun tó ohun tó dá ń fẹ́ àdúrà nǹkan tẹ́ rí yẹn gbogbo wa ti rí o ti bẹ̀ sí hàn fún gbogbo ayé o ó ti bẹ̀ sí hàn fún gbogbo ayé ah. o gẹ̀tì mi hmm. ìtorí ẹ̀ ni mo ti ń gbà wá níyànjú ẹ̀yin ọmọ kóòtù yìí àwọn tó gbé epo nàìjíríà tà fún hmm. ogún ọdún tí wọ́n ti gbowó ẹ̀ tí ò sí owó kan tí wọ́n lè fi ṣèjọba mọ́ wọ́n sì gbọ́dọ̀ fowó ṣèjọba tó wá di pé wọ́n gbọ́dọ̀ hmm. ó di fọ́ọ̀sì kí wọ́n rówó gbà fi ṣèjọba tó wá lè kókó wa mọ́ra àwọn wọ̀nyẹn nígbà tí wọn àwọn ọ̀dọ́ wọn ò dìde pé wọn ò mọ̀ ọ́ ṣe ìgbà tiwa ní nílẹ̀ kó dìde ẹ jẹ́ ká wọn ní bá bí amọ́ bá kan ọmọ fọmọ yẹn yàgbẹ́dà tó tọ̀ ọ̀ríjìnà àti àwọn ọmọ yẹn ṣe àtúnṣọ sẹ́yìn là máa wá ṣe consultation wípé báwo la ṣe fẹ́ gbé tiwa gbà ọ̀nà wo la fẹ́ gbé ọ̀rọ̀ wa gbà ilẹ̀ ìrántẹ́rí fúnlẹ̀ Yorùbá hmm. ìran yẹn ní agbára Ọlọ́run ìran ìdẹ̀ra ìrànkára tù wá ìrànkáwọn èèyàn wa má yíyà dáàsọ àìfẹ́ òde ẹ̀rọ̀lẹ̀ ìyá láyé agbára ilé ìgbìmọ̀ torí ẹnìkan ṣe ló lè sọ pé ìfà ìdáì àìdáì ti torí àwọn èèyàn mi ẹlẹ́dàá gbogbo wa òde kẹ́kẹ́ ìyá ní agbára ọlọ́run bí wọ́n bí wọ́n gbé omi gbóná kalẹ̀ tẹ̀yìn áfíríkì wọ́n bọ́ báyà jù bẹ́ẹ̀ náà rí lágbára ìgbóhùn ọba àwọn àti ìjẹ fún yín ìgbóhùn ọba máa jẹ fún ìgbóhùn ọba máa jẹ fún ìgbóhùn ọba máa jẹ fún yín ní agbára ọlọ́run ní agbára ilé ìgbìmọ̀ àná mo ti káàṣì ọ̀pọ̀lọpọ̀ fíṣàn yín mo ti káàṣì ọ̀pọ̀lọpọ̀ fíṣàn yín àti káàṣì ẹ̀ èyí tèmi náà sọ mo ti sọ fún ọ̀gá ìdí oníṣẹ́ ìjọba kan lé mi nínú olóúnjẹ yẹn tí mo fẹ́ sọ fún ìjọba mo ti sọ fún un wípé àṣìṣe ìjọba bàbá wa Tinubu gẹ́gẹ́ bí olóyè ní àdìmúlà àti àdúrà ẹ̀yin ọmọ ah! ẹ jẹ́ ká mọ ọgbọ́n tá a fi ṣe ilé wa ilé wa ò ní dàbí ohun ọkọ̀ orí òkúdó lọ́sàn ilé òkúté náà láàdáyé ẹ jẹ́ ká mọ ọgbọ́n tá a fi ṣe kó má jẹ́ látọ̀dọ̀ wa láti tú síbò. bẹ́ẹ̀ni. ara lè ní kábùkù lánàá olúwe olójú ti olùkọ́ tó dára ní ẹni yẹn bí bá bẹ̀rẹ̀ sí ìjìyà kan. bẹ́ẹ̀ni. òfin rọ̀ wá bàbá wa yìí agbára ọlọ́run. wọ́n ṣẹlẹ̀ yìí. ọlọ́run ti fi é bàbá èèyàn kọ́ ní í ṣe é. Ah! àwọn ọ̀yà àgbà wọn àwọn bàbá yẹ́bẹ́ yín lórí wọn wọ́n gbà fọlọ́run ọlọ́run lè lò ní ti bàbá nílẹ̀ wọ́n ṣe kí ni wọ́n gbà fọlọ́run àìgbà fọlọ́run ní dá wàhálà lẹ̀ ọlọ́run àti ọ̀ṣáájú ọ̀ṣáájú gbogbo ẹ̀yin agbófinró tẹ̀ wá bílẹ̀ mi area commander ọ̀gá DSS ẹ̀yin ọ̀gá sójà Ìgbòho wa dúpẹ́ ni o àlàáfíà nìgbòho ń bá kiri o DPO àlàáfíà Ìgbòho moore ni o Ìgbòho wa dúpẹ́ ni o ọ̀gá civil defence Ìgbòho wa dúpẹ́ ni o Ìgbòho moore ni o pé ẹ ò jẹ́ gbégbé mi ó gbé sóko ẹ ò jẹ́ kí rìndò rìndò mi kó sọnù ṣáájú ọpẹ́ nìgbòho wá dá ọmọọ̀rẹ́ elé ẹ ti rí bó ṣe débi pé èèyàn kan tó wà họ́ǹbù mi èèyàn kan tó nírẹ̀lẹ̀ ni kéèyàn súnmọ́ èèyàn èèyàn ní mọ̀rú ẹni tó jẹ́ o ẹ̀ńgẹ́ẹ̀tì mi ẹ sì gbọ́ nǹkan tó sọ pé nǹkan tó ń dìde fún ló ń ṣẹlẹ̀ yìí kíyàn nílẹ̀ Yorùbá tó ń jẹ one thousand má du ọmọdé mọ́ ẹ̀ńgẹ́ẹ̀tì mi lórí ìdí èyí àlàáfíà ni Ìgbòho bá wá mo sì pé gbogbo wa ti gbọ́ ẹ sì gbọ́ nígbà tó ń sọ wípé nǹkan tó ń sọ sẹ́yìn òun ló wá ṣẹlẹ̀ lórí ìjọba tipa nǹkan tó ń sọ sẹ́yìn ọ̀tọ̀ làwọn tó ti gbẹ́ kòtò sílẹ̀ hmm. ẹ wá wo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nísìnyí hmm. wọ́n wá sọ pé ìjọba ọmọ Yorùbá ìjọba ọmọ Yorùbá ṣé ìjọba ọmọ Yorùbá ni àwọn olóògbé kòtò ọ̀ràn yìí sílẹ̀ ìtorí ẹ̀ ìdí tá a fi péjọ hmm. nìyẹn èmi ni gbogbo wá kí ìlú ìmẹ̀kọ́ ni gbogbo wá kí ẹ̀ńgẹ̀tì mi àlàáfíà ló bá wá ayọ̀ ló bá wá ó mú oore wípé a ò gbàgbé ètò nígbà tó ń wà nínú ìpọ́njú a ò gbàgbé ìtòun yorùbá ní kì í dúdú kó má ku ẹnìkan mọ́ ni ẹni tá a tù mọ́ ni la ò mọ̀ ẹ lágbára olúwa. bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni. ẹ sọ ẹ sọ nǹkan tẹ́lẹ̀ àkànmọ́dá orí tó sọ bí sáà sí sábà báyìí ni àwọn mua nìyẹn mua mọ́mí mua. ẹ jẹun àwọn fúlàní wà lẹ̀ léèsì wọn wà lẹ̀ gan pé wọ́n ti lọ àṣẹ ẹ̀yà kọ̀mọ̀dà ètò ló pé àṣẹ pé kábíyèsí kan àdáṣe gbogbo àwọn ìpẹ́ ti ṣe sọ síwájú pé kọ́ máa fi influence ti Ìgbòho kọ́ máa fi dá wàhálà rẹ̀. Ọlọ́run sì ṣe Ọlọ́run sì ṣe Ìgbòho ìgbà tí Ìgbòho ń bọ̀ another country ni Ìgbòho bá ń gbégi bẹ́ẹ̀ nìkan wàhálà lówó dé ọba dá fúnra tiwọn ni o àwọn ọ̀gá ọlọ́pàá wà ń bí Ìgbòho Ìgbòho travel Anambra country Ìgbòho gbá dọ́dọ̀ mi látọ̀dọ̀ alákẹ́tì dọ́dọ̀ onímọ̀ ẹ̀kọ́ alákẹ́tì wà mẹ́rẹ̀ ẹ̀kọ́ mi dọ́dọ̀ onímọ̀ ẹ̀kọ́ Ìgbòho bọ́nà Abẹ́òkúta wa bẹ́ẹ̀ nìkan bá lọ dúró Sówódé lọ́nà Abẹ́òkúta tó ń fa problem pẹ̀lú àwọn hmm. Fúlàní kan fún ara wọn àwọn ọlọ́pàá kò ṣiṣẹ́ wọn níbẹ̀ o Ìgbòho gbá ti wàhálà wá wá dúpẹ́ ni o ó wá more ni lágbára ọlọ́run amóore fóun náà lágbára orú ẹ̀ òní gbàbọ̀dì lágbára ilédùmarè bíbélì ni ẹni bá fi ibi san fólóore di òní kúrò nínú ilé ẹ̀ aláwọ̀ ìmoore ìwọ̀nba yìí tó lọ sí wáṣẹ̀ igbó nírẹ̀lẹ̀ pẹ̀lú bọ́lọ́run ṣe pòkìkí ẹ̀ tó ẹ́ àti láwọn èèyàn tí wọn ò tó báyìí tí wọ́n bá déwájú irú wa gàǹtà báyìí ni wọ́n á ṣe gàǹtà báyìí ni wọ́n á ṣe á sì máa wọ́n nìyẹn. ẹ jẹ́ àgbọ̀ wọ̀ ọ́ orí adé alákẹ́tù àgbè orí adé ọ̀kan bí àgbè orí adé òdùwà àgbè ọlọ́run olódùmarè àgbè bẹ́ẹ̀ la rí láti ṣe elédùmarè ọba ẹ ṣe wà délé bá mi àrìnàkúnrin àkùyá ibi bíbí lọ níwájú ẹ ò ní bá a ó ń bọ̀ lẹ́yìn kò ní bá a yìí afẹ́fẹ́ ọ̀tún afẹ́fẹ́ òsì iwájú ẹ̀yìn ire lágbé kò yí o ó ní tó láṣẹ elédùmarè ire. Thank you.

fúlàní tó bá mọ̀ pé ṣé ọwọ́ òun ọ̀dà tó gbọ́ pé Sunday Igboho wá kí onímẹ̀kọ́ lọ sí ilé fúnra ẹ̀ bẹ́ẹ̀ ni wàhálà kì í ṣe pẹ́ẹ́tì hmm. gbéraga ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ hmm. tí ó da ọmọ kan tí ó kàn lẹ̀ ọlọ́run dàbí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn àwọn ẹ̀gbọ́n mi ó lè jọ́gọ̀ ọlọ́pàá ẹ̀gbọ́n mi ni ọmọ mi dáadáa Igboho ìwà lọ́ọ́ ṣe mọ̀ pé tí gómìnà wa o gómìnà Ògùn state bàbá Dàpọ̀ Abíọ́dún tí ọba máa yìí kà wá yóò kó sọ́jà àpòpẹ̀sìkò wọ́n ti mọ̀ pé mò ń bọ̀ ń yìí látàsí hmm. ẹ̀ mọ̀ yẹ àtàrà wa wọ́n ti pè kábíyèsí bí mo wọ wájú mo wúre yìí èyí kà yà ó ń bọ̀ wá kí mi. bí owó ẹyin bí owó rẹ ìrè rẹ kàṣà igba ẹ bá wa dúpẹ́ bí àwọn tún tí àwùrẹ rẹ àwa kàṣà igba bí àwọn sí bí àwùrẹ ìrè àwa kàṣà igba. ṣe gbé mo rí ní sọ́dọ̀ ó ní tá a bá rí yàn bí Sunday kó tó bá lè wá gbà wálẹ̀ lógun state fúlàní dá wọn ayé ìjọba àpò àti òsì máa bá ẹjọ́ tó bẹ̀ jẹ́ ọ̀rọ̀. tó bá yẹ pé nìkan ti kọ kùránì àti báyìí kò sí tó lè sọ̀rọ̀ ńgbà yẹn kò Sunday gbòó máa wà nínú wọn. ọdún mẹ́jọ Buhari ló kò sẹ́ni kankan tó lè ṣe rání. gbogbo ẹlẹ́rìí kàríkà sọ gbogbo èèyàn onísọkúsọ ó ti gbowó ní kò sọ ọmọ ní ibẹ̀ ti ń gbọ́ kọ́lé wọlé wọ́n máa wọ̀lú wọ́n máa fá orí ẹ̀ wọ́n máa yọ ẹsẹ̀ wọ́n máa yọ lọ́rùn. alfa market ẹ̀yin tẹ́ ti gbalẹ̀ yìí jẹ mọlẹ. ìwà wíwá àwọn èrè báyìí ni o ẹ̀yin tẹ́ ti gbalẹ̀ yìí fisa àwọn Sunday Igboho fi wọlé yín fisa àwọn Sunday Igboho fi wọ dry land àbí fisa free ni ṣọ́ọ̀fẹ́ ló wọlé ṣé ẹni lọ deport ẹ̀ àwọn oníkòtòkòtò bàbá Tinubu ẹ̀yìn ni mo ní bá sọ ẹ súnmọ́ bíbí ṣẹ́gbọ́n kan tí kábíyèsí yẹn sọ wọ́n ní tí ara ilé mi bá ṣubú kò ní wẹ̀yìn kó wá rí pèmí ni mo kó òun lẹ́sẹ̀ owó yẹn ẹni tẹ bá mọ̀ tún ẹ bá mi kọ sí comment section mo mú òwe yẹn dání tí ara ilé mi bá ṣubú kò ní wo ẹ̀yìn kó wá pè mí ni mo kó òun lẹ́sẹ̀ that is to say gbogbo protest tí wọn àwa mọ̀ pé orí yín kọ́ ni nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ nàìjíríà ti bàjẹ́ beyond repair ṣé gbọ́ wọ́n ní wọ́n ti fi nàìjíríà yá owó epo epo nàìjíríà wọ́n ti fi yá owó fún twenty years the next twenty years nísìn wọ́n máa gbọ́n epo nàìjíríà ni ìlú ọmọ wa ń le sí nàìjíríà máa wá yá owó ọmọ wa di value náírà for life bàbá Tinubu ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún yín tí àwọn bàbá wa bá ń sọ fún wa wípé tó bá kó ara lé wa tára lé wa bá ṣubú kọ́ ló máa kẹ̀ ṣubú káwa náà máa ṣubú tó bá kó ara lé wa lẹ́sẹ̀ kó má wẹ̀yìn kó má ṣe wípé àwa ló máa rí pàfọ́ akóhun lẹ́sẹ̀ bàbá yìí náà má kó wa lẹ́sẹ̀ ọlọ́run bàbá Tinubu ẹ má kó wa lẹ́sẹ̀ ìmákò lẹ́sẹ̀ ni wípé irú Sunday Igboho tẹ bá ní kò gbọdọ̀ rìn nílùú ẹ ti kó gbogbo ọmọ Yorùbá lẹ́sẹ̀ ni àwọn tó bá wà lọ lágúdú oyin tọ́jú ọmọ Yorùbá tẹjọ́ ń ṣe ìjọba ẹ máa forí lórí ẹ máa fi kù kò sẹ́ni tó máa fún ní ọkọ́ tí ò ní roko sọ́dọ̀ ara ẹ̀ tóbìnrin bá ti ń ro ọkà báyìí ó máa ń fà máa bẹ́ ni kò sóbìnrin tó máa ń ro ọkà síwájú wàá máa ro ọ̀ máa fà máa bẹ́ ni àwọn ò gbàdúrà kẹ́ ṣubú o àdẹ̀ gbàdúrà kẹ́ má rí ṣe ẹ àwa kẹ́ran jẹ oko ẹ jẹ́ kí òfin wà tó máa mú ẹni tó máa kẹ́ran jẹ oko ẹ jẹ́ ká lè dáko a fẹ́ wálé a fẹ́ wá dáko a fẹ́ wálé a fẹ́ wá ṣe bísínẹ́sì ẹ̀rù ń bà wá àti wálé ṣe gbọ́ ìyàwó ọ̀gá ọlọ́pàá rìtáyà rìtáyà kí náà pé oyè bàbá yẹn ìyàwó ẹ̀ náà ní fúlàní pa yẹn ìbò ló sì fẹ́ bẹ̀rẹ̀ ìyàwó tó ti jọ bẹ̀rẹ̀ láti kékeré. Ke ibo ló ti fẹ́ bẹ̀rẹ̀ kì í yẹ pé ó sì kì ó kú kò lásìtẹ́ǹtì ó kú àwọn kan náà kàn lè wó òṣùṣù wọn kàn pàyàwó ẹ̀ kò ní sí justice o kò ní sí justice ìyàwó ẹ̀ kò ní kọ́kọ́ pa bàbá Tinubu first thing ó ní security when there is security ní ìlú ìlú á rọrùn o gbogbo ebi ń pa wá kíní kan ṣe wáyé tó ń jẹ tábà rí oko lọ tábà dáko tí security wà àwọn investors tẹ́ ń pè láti ta àwọn náà wọlé wá invest bí wọn ò dẹ̀ wọlé wá invest àwọn ọmọ Yorùbá tí wọ́n ti làmì láká tí wọ́n ti ní burúkú owó gbàtẹ́ wá sí New York ń jọ̀wọ́ ẹ̀rí wọn wọ́n ti di àgbà dókítà nílùú yìí wọ́n ti di àgbà ẹnjìníà nílùú yìí wọ́n fẹ́ wálé wọ́n ń bẹ̀rù kí fúlàní máa já wọn gbé wọ́n ṣe pa Mr. Gbénga Owólabí kọ́lọ́ bá àfọ̀hún kẹ́ wọn èèyàn gbọ́dọ̀ gbọ́ ìrora tí màá yẹn ń jẹ tó di pé wọ́n gba ẹ̀mí lẹ́nu ẹ̀ tí wọ́n béèrè fifty million kí Nàìjíríà wá yáyàn lórí àti wá bá Tinubu gbogbo tí fáìlì Sunday Igboho bá kù sí bá Tinubu gbogbo ibi tí fáìlì Sunday Igboho bá kù sí ṣó yé yín yorùbá ló máa ń lòṣù tíkun ẹ̀ máa ń dọ̀bálẹ̀ o ẹni mi ò ṣẹni èèyàn mi ò ṣèyàn a ní fi wá ráàrò lásán o èyàn tó lè gbowó tó lè gbowó ó ṣe gbá ó ṣàwo táwọn gàǹbàrí bá dìde sí yín àwọn èmi yorùbá wò gan ẹ̀kọ́ kan máa pariwo pé ẹ lè pa bàbá wa o ẹ lè pa bàbá a máa pariwo kò sí ká dúró ní ìṣọ̀kan òun ló lè pè gbogbo àwọn tájọ́ ọmọ yorùbá káfọwọ́ wẹ wọ́ báyìí kọ́wọ́ fi mọ́ ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí olólùfẹ́ mi wọn tọmọdé ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́nìkan àbá ṣe àwọn bàbá yìí wọ́n máa fi ọwọ́ wẹwọ́ pẹ̀lú wa ni torí ọmọ ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà tí wọn náà wà kèrèǹgbè o tí Yorùbá nation máa fi bọ́ sí ibi táwọn mọ̀ àwa ò mọ̀ ohun táwa náà mọ̀ àwọn náà ò mọ̀ o kọ́mọ̀ pàjẹ́ tádìkà nísàlẹ̀ mi bíi èmi ò fẹ́ kó lóògùn gbàjọba o àbí kí lẹ́yìn tẹ́ kí lẹ́yìn tẹ́ ń wò mí kí lẹ́ rí sí i èmi ò gbàdúrà kó lóògùn gba ìjọba o torí tó lóògùn bá gbàjọba ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tẹ́fọ́gọ́ part two refreshment ìyà kó má pé tá à ń ṣe lọ́wọ́ preamble ló máa jẹ́ èmi ò fẹ́ kó lóògùn gbàjọba o gbogbo nǹkan ogun títí títí títí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo nǹkan tó ti rà tí ọba Tinubu náà wà fi múùfù ẹ̀ wá sí south Si south west àwọn tẹ́ ń wò ìwọ̀n ò lè dúró ọdún mẹ́rin fún bàbá Tinubu kó to bẹ̀rẹ̀ wèrè o àbí kí lẹ ni mo wí tó bá àwọn èkó ní Tinubu ló ń ṣiṣẹ́ fún ìwọ̀nba tèmi tí mo máa sọ fún yín nìyẹn tógìrì ò bá lanu aláǹgbá ò lè wọbẹ̀ fún àwọn náà máa fọ́ Nàìjíríà wọn ò lè ní sùúrù ẹ̀ they are born to conquer àbí born to rule náà pera wọn wọn ò lè ní sùúrù next ọdún kẹ ọdún mẹ́rin sísìn wọn ò tó bẹ́ẹ̀ mi wọn ò gbé wọ́n á dá wàhálà lẹ̀ ṣáá ni wọ́n á dá fìtì náà lẹ̀ ṣáá ni tọwọ́ tí wọ́n náà ti tè kúdà á fèsì wọn o kódà wọn ní bó sọ pé lọ́la lọ́la làwọn fẹ́ bẹ̀rẹ̀ ìwéré wọn àwa náà wà nílé bàbá Tinubu ẹ fi Sunday Igboho lẹ̀ o gbogbo ọmọ Yorùbá tó ń pariwo Yorùbá nation fi wálẹ̀ bá a fẹ́ ṣe rálì wẹ̀ jẹ́ àṣẹ rálì ẹ wá security láàrin àwọn tó ń pariwo Yorùbá nation ẹ dà wọ́n sínú igbó àwọn tó wà ń tà fẹ́ wálé wọ́n fẹ́ wálé torí wèrè ti ta èèyàn máa ní wèrè ti lé o torí wèrè ti ta èèyàn máa ní wèrè ti o bóde wọ̀nyí ẹ má wọn àwọn ọmọ tí ẹ lé wọn fẹ́ kù pa jẹ kó mo mọ̀ ní pé Buhari ó ká àwọn tiẹ̀ sábẹ́ ni Gumi ó support àwọn ọmọ ẹ̀dùn tó dé kọ́ọ̀lù ni. ẹ̀rọ rádaràda everybody ń ṣe pẹ̀lú yín ẹ̀yin tẹ́ bá ṣe protest tẹ́ bá wo tẹ́ bá rí ṣòyíwò mi ò ní ẹ má ṣe protest o ṣùgbọ́n ẹ má bà nǹkan jẹ́ ní ilẹ̀ Yorùbá tọ́wọ́ yín bá ba àwọn tí wọ́n kówó yín jẹ tẹ́ bá rí wọn mú dání ẹ lè bí wọn n tán fowó yín ṣe hmm, pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lè máa béèrè lọ́wọ́ wọn bóun ìkẹfà dira wọn lórí ṣùgbọ́n ilẹ̀ yorùbá ẹ má jẹ́ ká fi protest ban tó wà nílẹ̀ yorùbá jẹ́ wọ́n ní ilé tó dà wó lọ́jọ́ kan péré ẹni tó nílé ò bá lówó lọ́wọ́ o ó lè má ṣe ètúnṣe fọdún mẹ́fà lágbájá ṣèlú kò dán ọmọ rán tàmẹ̀dù ṣèlú kò dán bọ̀rọ̀ igi yìí ò dáa yọ níná tọ̀hún ò dáa yọ sọnù. So kì í jẹ́ kọ́bẹ̀ ó tètè jiná kíá ṣẹ́rí ọbẹ̀ nàìjíríà ó ti yídà sínú sínú sínú àdùgán ọlọ ọbẹ̀ nàìjíríà ó ti yídànù sínú àdùgán so kò lè jiná rárá ẹ̀yin tẹ́ bá ti download tap tap send ẹ lọ bá mi download ẹ ẹ lo kóòdù orúkọ mi tó bá kọ́kọ́ fẹ́ send owó gbàrà báyìí ẹ lo abiola tts abiola tap tap send ẹ kẹ́ wá lo kẹ́ lè bá gba bónọ́ọ̀sì ni ìwà kọ́kọ́ fẹ́ sẹ́ndì wọ́n lákọ́kọ́ kẹ́ lè bá gba bónọ́ọ̀sì ni hmm. ẹni tẹ́lẹ̀ sí bá mi download ẹ bá mi invite àwọn friends and family yín ẹ fún wọn ní kóòdù mi tẹ́ bá fẹ́ tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ ti máa send ẹ̀ sí wọn ẹ pè mí lórí whatsapp mi máa send ẹ̀ sí ẹni tẹ́lẹ̀ ti subscribe to youtube channel mi kí lẹ́yìn lóde. Mm-hmm nígbà tó bá dìjà láàrin mi àti ẹtẹ notification bell yẹn yé pè mí lẹ́yìn ètò mi and in case you are seeing me for the first time i am the one and only akalolo of Yorùbá land adáwọn ọ̀rẹ́ Yorùbá ọmọjọ ọmọ Yorùbá èyí tí ò pé méjì abẹni ọmọ òṣìṣẹ́ pààrọ̀ ní tó máa pààrọ̀ tí wàá déwájú federal government tó bá sáìn ní wọ́n máa déwájú Elédùmarè jù bẹ́ẹ̀ yẹn lọ sí ìlera see you later i love you welcome back igbo pastor igbowo woli igbowo <laughs> pastor igbowo woli igbowo ẹ ṣe gan láti sàsọ fún wọn nìyẹn ebi ti kó lẹ́ǹsì ìyàn ti dé alright right ìyàn gangan ló dé ń sìn kò ń ṣe bí ìyàn ebi ti fẹ́ fọ́jú anybody ebi <laughs> àwọn wèrè ó dàbọ̀ jàre ẹ̀yin tèmi.